Hébérù orí kejìlá. Níwọ̀n ìgbà tí a ní àwọn tí wọ́n ń jẹ́rìí sí agbára ìgbàgbọ́ tí wọ́n yí wa ká bí àwọ̀ sánmọ̀ báyìí ẹ jẹ́ kí a pa gbogbo ohun ìdíwọ́ tì sápá kan àti àwọn ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti jẹ́ kí wọ́n dì mọ́ wa kí a fi ìfaradà sá eré ìje tí ó wà níwájú wa kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹni tí ó farada àgbélébù kò sì ka ìtìjú ikú lórí àgbélébù sí nǹkan kan nítorí ayọ̀ tí ó wà níwájú rẹ̀ ó ti wá jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run ẹ rò ti irú ẹni bẹ́ẹ̀ tí ó fọkàn rán àtakò àwọn ẹlẹ́ṣẹ̀ kí ọkàn yín má bàa rẹ̀wẹ̀sì nínú ìjàkadì yín ẹ kò tí ì tako ẹ̀ṣẹ̀ dé ojú ikú ẹ ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú inú ìwé mímọ́ níbi tí ó ti pè yín ní ọmọ nígbà tí ó sọ pé. ọmọ mi má ṣe ka ìtọ́sọ́nà olúwa sí nǹkan yẹpẹrẹ má sì jẹ́ kí ọkàn rẹ rẹ̀wẹ̀sì nígbà tí ó bá ń bá ọ wí nítorí ẹni tí olúwa bá fẹ́ràn ni ó ń tọ́ sọ́nà ẹni tí ó bá gbà bí ọmọ ni ó nà ní pàṣán. ẹ láti fara dà á bí ìtọ́sọ́nà ọlọ́run mú yín bí ọmọ ni nítorí ọmọ wo ni ó wà tí bàbá rẹ̀ kò ní tọ́ sọ́nà bí ẹ kò bá ní irú ìtọ́sọ́nà tí gbogbo ọmọ máa ń ní a jẹ́ pé ọmọ àlè ni yín ẹ kì í ṣe ọmọ tòótọ́ ṣèbí a ní àwọn bàbá tí wọ́n bí wa tí wọ́n ń tọ́ wa sọ́nà tí a sì ń bu ọlá fún wọn báwo ni ó wá yẹ kí a bọ̀wọ̀ fún bàbá wa nípa ti ẹ̀mí tó kí a sì ní ìyè fún ìgbà díẹ̀ ni àwọn bàbá wa nípa ti fi ń tọ́ wa bí ó bá ti dára lójú wọn ṣùgbọ́n bàbá wa nípa ti ẹ̀mí ń tọ́ wa fún ire wa kí a lè bá a pín nínú ìwà mímọ́ rẹ̀ ní àkókò tí a bá ń sọ fún ènìyàn pé má ṣe èyí má ṣe tọ̀hún kì í dùn mọ́ ẹni tí à ń tọ́ pẹ̀lú ìnira ni ṣùgbọ́n ní ìgbẹ̀yìn a máa so èso àlàáfíà àti ìgbé ayé òdodo fún àwọn tí a bá ti tọ́ sọ́nà nítorí náà ẹ gbé ọwọ́ yín tí kò lágbára sókè ẹ mú kí eékún yín tí ń gbọ̀n di alágbára ẹ ṣe ọ̀nà títọ́ fún ara yín láti máa rìn kí ẹsẹ̀ tí ó bá ti rọ́ má bàa yẹ̀ ṣùgbọ́n kí ó lè mókun ẹ máa lépa àlàáfíà lọ́dọ̀ gbogbo ènìyàn pẹ̀lú ìwà mímọ́ láì ṣe bẹ́ẹ̀ kò sí ẹni tí yóò rí olúwa ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni nínú yín má fà sẹ́yìn kúrò nínú oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má ṣe dàbí igi kíkorò tí yóò dàgbà tán tí yóò wá fi ìkorò tirẹ̀ kó ìdààmú bá ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má jẹ́ oníṣekúṣe tàbí aláìgbàgbọ́ bíi Ísọ̀ tí ó ti torí oúnjẹ ẹ̀kan péré ta àǹfààní tí ó ní gẹ́gẹ́ bí àròlé bàbá rẹ̀ ẹ mọ̀ pé nígbẹ̀yìn nígbà tí ó fẹ́ gba ire tí ó tọ́ sí àrólé bàbá rẹ̀ tánù bí ó tilẹ̀ jẹ́ pé ó fi omijé wá ọ̀nà àtúnṣe kò sí àyè mọ́ fún ìrònúpìwàdà nítorí kì í ṣe òkè Sínáì ni ẹ wá níbi tí iná ti ń jó tí ó ṣú dẹ̀dẹ̀ tí ó ṣókùnkùn tí afẹ́fẹ́ líle sì ń fẹ́ tí fèrè ń dún kíkan kíkan tí ohùn kan wá ń sọ̀rọ̀ ní ọ̀nà tí ó jẹ́ pé àwọn tí ń gbọ́ ń bẹ̀bẹ̀ pé kí àwọn má tún gbọ́ irú rẹ̀ mọ́ nítorí ìjayà bá wọn nígbà tí a pàṣẹ fún wọn pé. bí ẹranko bá fi ara kan òkè náà a ní láti sọ ọ́ ní òkúta pa ni. ohun tí wọ́n rí bani lẹ́rù tó bẹ́ẹ̀ tí Mósè fi sọ pé. ẹ̀rù ń bà mí gbígbọ̀n ní gbogbo ara mi ń gbọ̀n látòkè délẹ̀ ṣùgbọ́n òkè síónì ni ẹ wá ìlú ọlọ́run alààyè jerúsálẹ́mù ti ọ̀run pẹ̀lú ẹgbẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún áńgẹ́lì ẹ wá sí àjọyọ̀ ogunlọ́gọ̀ ènìyàn àti ìjọ àwọn àkọ́bí tí a kọ orúkọ wọn sọ́run ẹ wá sọ́dọ̀ ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn àti ọ̀dọ̀ ẹ̀mí àwọn ẹni rere tí a ti sọ di pípé àti ọ̀dọ̀ jésù alárìnà májẹ̀mú tuntun àti sí ibi ẹ̀jẹ̀ tí a fi wọ́n ohun èlò ìrúbọ tí ó ní ìlérí tí ó dára ju ti ábélì lọ ẹ kíyèsára kí ẹ má ṣàìbìkítà fún ẹni tí ó ń sọ ọ̀rọ̀ yìí nítorí pé nígbà tí àwọn tí wọ́n ṣàìbìkítà fún ọlọ́run nígbà tí ó rán Mósè ní iṣẹ́ sí ayé kò bọ́ lọ́wọ́ ìyà báwo ni àwa ṣe lè bọ́ bí a bá ṣàìbìkítà fún ẹni tí ó ń sọ̀rọ̀ láti ọ̀run ní àkókò náà ohùn rẹ̀ mì ilẹ̀ ṣùgbọ́n nísinsìnyí ó ti ṣèlérí pé. lẹ́ẹ̀kan sí i kì í ṣe ilẹ̀ nìkan ni n ó mì ṣùgbọ́n n ó mi ilẹ̀ n ó sì mi ọ̀run. nígbà tí ó sọ pé lẹ́ẹ̀kan sí i ó dájú pé nígbà tí ó mi àwọn nǹkan tí a dá wọ̀nyí ó ṣetán láti mú wọn kúrò pátápátá kí ó lè kù àwọn ohun tí a kò mì nítorí náà níwọ̀n ìgbà tí ẹ ti gba ìjọba tí kò ṣeé mì ẹ jẹ́ kí a dúpẹ́ ẹ jẹ́ kí a sin ọlọ́run bí ó ti yẹ pẹ̀lú ọ̀wọ̀ àti ẹ̀rù nítorí iná ajónirun ni ọlọ́run wa.